والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى وعن علي رضي الله عنه قال ليس في البقر العوامل صدقة رواه أبو داود والدار قطني والراجح وقفه أيضا وعن عمرو بن شعيب عن أبيه عن جده عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال من ولي يتيما له مال فليتجر له ولا يتركه حتى تأكله الصدقة رواه الترمذي الدار قطني وإسناده ضعيف وله شاهد مرسل عند الشافعي وعن عبد الله بن أبي أوفى قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقتهم قال اللهم صل عليهم متفق عليه وعن علي رضي الله عنه أن العباس رضي الله عنه سأل النبي صلى الله عليه وآله وسلم في تعجيل صدقته قبل أن تحل فرخص له في ذلك رواه الترمذي والحاكم حديثي أنا تجاه حديث هو نقوى إداجو الزكاة حديثي على قولوني وجاء ọ̀rọ̀ tí wọ́n gbà wá láti ibn abi talibin radiyallahu anhu ọlá nàbí muhammad ó ní òun ló sọ ali ibn abi talib sọ yìí pé laysa fil baqari làwámìlì sadaqa wípé àwọn màlúù tá n bá ń fi ṣiṣẹ́ àní yọ zakatu lára wọn àwọn màlúù tá n fi ṣiṣẹ́ àní ah, yọ zakat lára wọn Abu Dawud àti Ad-Daraqutni àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde nínú tírà wọn ṣùgbọ́n ìyapa wà láàrin àwọn olùmọ̀ pé sọ̀rọ̀ ànábì ni àbí ọ̀rọ̀ Ali ibn Abi Talib tó bá ṣe pọ̀rọ̀ ànábì ni àjẹ́ ìpè ìdájọ́ tó mú wáyé tó bá fi ẹsẹ̀ rinlẹ̀ ohun tí a gbọ́dọ̀ mú lónìí báwọn màálù wa ta ni eléyìí tó ṣe wípé à ń lò wọn á fi roko àwọn màálù ta ni tó ṣe pé àwọn ni wọ́n bá wa kọlẹ̀ àbáwọn màálù ta ni tá à ń fi wọn pọnmi lódò àwọn màálù báyìí àmọ́ ní yọ nínú wọn o ó túmọ̀ sí wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ó ti di ọ̀nà káyọ̀ zaka lára wọn iṣẹ́ tí wọ́n ń ṣe é sìn wá kò ní mú kí yíyọ zaka nínú wọn jọ̀ràn yàn wa eléyìí ìyẹn tó bá jọrọ anabi alayhi wa sallam ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀rọ̀ Ali ibn Abi mi a jẹ pé bóyá ń tí ìyànjú tó nípa màálùú tá à ń bá ń fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìwà tó ṣe kúrò ọ̀rọ̀ yìí laysa mimma kò sí nínú ọ̀rọ̀ kàn lè rori sọ kò sí nínú ọ̀rọ̀ kàn lè rori sọrú ẹ̀ irú ọ̀rọ̀ báyìí ńṣe lọ́yọ̀ kọ́ jẹ́ pé ọ̀rọ̀ sallallahu alayhi torí àwọn olùmọ̀ọ́sọ yìí pé kò sí nínú ntẹ̀yàn lè rori sọrú rẹ̀ ìdájọ́ rẹ̀ ní pọ́nrọ́ ànábì ni ṣùgbọ́n ní ìgbà tí wọ́n wádìí lọ tí wọ́n wádìí bọ̀ ohun tí àbádé ìwádìí fi hàn ní wípé ọ̀rọ̀ Ali ni kì sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá sì ti jẹ́ bẹ́ẹ̀ àṣepé kò sẹ́rìí bẹ́ẹ̀ nìyẹn náà nítorí pé ẹni tí ọlọ́run pa wá láṣẹ ká tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ọ̀nà ìlànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam qawlu sahabi ọ̀rọ̀ tí sahabi bá sọ innama yakunu hujjatan bi shurut ọ̀rọ̀ sahabi kìí jẹ́ ẹ̀rí tá a máa fi tá a máa fi fìdí ọ̀rọ̀ múlẹ̀ nu ṣẹ̀ríà gbogbo gbà láì jẹ́ pé àwọn májẹ̀mú kan pé sára rẹ̀ táwọn májẹ̀mú bá pé sára rẹ̀ a lè fi ọ̀rọ̀ sahabi ká fi bí pé ńgbà tó sọ yẹn àwọn sàhábà mi irú rẹ̀ làwọn náà sọ àbí ńgbà tó sọ yẹn ààrẹ ni tó takò gbogbo wọn gbẹnu lọ́ọ̀ni eléyìí túmọ̀ sí pé yóò di ẹ̀rí tá lè lò nínú ẹ̀sìn ọlọ́ ṣùgbọ́n ńgbà tó ń sọ tiẹ̀ ẹlòmínà sọ tiẹ̀ kan ju kan o gbogbo wọn lẹni àpọ́nlé lọ́dọ̀ wa torí rẹ̀ ntí wọ́n rò tó fi sọ tiẹ̀ àkàkùn ntí àwọn àní fún tẹnìkan lọ́lá lórí tẹnìkan àfi ká mẹ́rin mi wà látòde á mẹ́rin mi wà látòde tó jẹ́ pé yóò gbè fún ẹni tá a fẹ́ fọ́nrọ̀ rẹ̀ lọ́lá lórí tẹnìkejì bàtí ò bá sì ti sí a lè sọ ipò ọ̀rọ̀ ẹnìkan nu wọn kọ́ ẹ̀rí ńbẹ́ńbẹ́ lórí ọ̀rọ̀ ẹlòmíì eléyìí jẹba tó bá ṣe pé àwọn sọ̀hábà nu báwo wá là wa àtàwọn ẹni tó dé lẹ́yìn àwọn sọ̀hábà tọ́mọ̀ á sọ pé nìkan ọ̀rọ̀ rẹ̀ hujja al-alimul hujja pé olùmọ̀ọ́nì ó ń gan ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko ni ó ń fúnra rẹ̀ irọ́ ni kò sí ń tọ́jọ́ mẹ́yẹn torí ẹ̀ tẹ́ bá gbé sórí skéèlì òfin bí wọ́n ṣe mú òfin á rí i pé kò sí àwíjàre kan nínú ọ̀rọ̀ ẹnikẹ́ni tó yàtọ̀ sọ́lọ̀ tó yàtọ̀ sànàbí alayhi wa sallam ẹ̀rí tó lè wúlò tá a lè lò nígbà tó bá wà látọ̀dọ̀ àwọn sàhábà ó ní àwọn mẹ́jẹ̀mú eléyìí tó ṣe pé ọ̀rọ̀ kiri ká ọ̀rọ̀ tí sàbí sọ kọ́rọ̀ yẹn tó jẹ́ ní tá a lè fi ṣe kíni tá a lè fi sẹ̀rí. wáyé o nínú fíkìlì ìsìláàmì ọ̀rọ̀ wà látọ̀dọ̀ àwọn fuqaha lórí pé màálù àbí ràkúnmí àbí yà màálù àbí ràkúnmí ọ̀kanu méjèèjì èyí tá à ń bá ń lò láti fi ṣiṣẹ́ báyà ń bá wa pọn mi báyà ń bá wa rolẹ̀ pààní yọ zakat lára rẹ̀ eléyìí àgbọ́yé apá kan nínú àwọn fuqaha torí pé kí ni bàtà ti ń lo àwọn ẹranko yẹn fún iṣẹ́ àbùkátà láti yọ zakat lára wọn ó túmọ̀ sí pé a máa sìn wọn kó lè bá a máa pọ̀ sí bó ti ṣe jẹ́ pà ń sìn wọn kó lè máa bá wa ṣiṣẹ́ èyí tá a yọ zakat lára rẹ̀ májẹ̀mú ní kọjá pé a ní wọn à ń sìn wọn à ń bọ́ wọn àbí à ń dà wọn à ń dà wọn kún lè bá a pọ̀ sòyọ́ jẹ́ pé èròǹgbà wa lórí ẹranko ni kíkún lè bá a pọ̀ ṣùgbọ́n èyí tó ń lò láti fi ṣiṣẹ́ kìí ṣe èròǹgbà rẹ ni pé kó lè bá a ṣe kíni kó lè bá a pọ̀ tírú rẹ bá pọ̀ ó tún pọ̀ fún sẹ́ni tẹ̀lé yìí túmọ̀ sí pé kò ní sí zakati nínú rẹ̀ ẹ̀ màálù tí wọ́n á sọ bíbà yìí kò ní túmọ̀ sí pé màálù lásán lọ̀rọ̀ bá ó tún bá ń tọ́jọ́ màálù wì nínú tí máa ṣiṣẹ́ bíi màálù ìyẹn ràkúnmí torí pé sẹ́tì ràkúnmí lè ṣe màálù ò lè ṣe bóyá omi lẹ́fẹ́ fi pa ni màálù ò lè parú ẹ̀ bóyá ẹrù lẹ́fẹ́ fi gbé ni màálù ò lè gbérú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ràkúnmí wọn yìí sábà fòun rolẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fi màálù rolẹ̀ ṣùgbọ́n tẹ bá tírèènì rẹ̀ ó náà bá yín rolẹ̀ yóò bá yín kọ̀bì torí ẹ̀ eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ hadithi tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ hadithi amr ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá ńlá rẹ̀ títí dọ́dọ̀ abdullah ibn amr radiyallahu anhuma wọ́n lánàá bí wà kí àti ọlọ́run bá kó máa bá ó sọ pé man waliya yatiman lahu mal ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ alágbàtọ́ fún ọmọ òrukàn kan tó lówó èèyàn jẹ́ alágbàtọ́ fún ọmọ òrukàn lọ́mọ òrukàn tó lówó tiẹ̀ ṣé a máa lo owó yẹn láti fi tọ́ ọmọ òrukàn ni a máa mu díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi di pé owó fìdí jálẹ̀ tàbí owó yun tá a lè máa padà ká máa fi ṣòwò àbówó yẹn ká bá à ń ra dúkìá jọ láwọn dúkìá tó ṣe wípé wọn ò ní máa jẹwó dúkìá tó yẹ pé yẹn máa fi dewó mọ́lẹ̀ bí ká mówó ọmọ òrukàn yẹn ká bá fi ra lẹ́jọ́ àbí ká mówó rẹ̀ ká bá fi ra lẹ́jọ́ àbí ká mówó rẹ̀ ká máa bá fi ṣe káràkátà àbí ṣe lákàn máa náwó yẹn lé lórí nípa ètò ilé ẹ̀kọ́ rẹ̀ tí ó máa lọ nípa ètò ẹ̀wù tí ó wọ̀ sọ́rùn oúnjẹ tí ó máa jẹ sínú ibi tí ó máa gbé bẹ́ẹ̀ náà láàmà náwó lé lórí sí fáwọn àwọn adágbà tí ó gbọ́ pé owó tabua òní bàbá òun kò fi sílẹ̀ fóun bàbá tí mójútó ọ̀la àmọ́ bó ṣe sowó bàbá tí ó ń ṣe alágbàtọ́ rẹ àmọ́ bó ṣe jẹ́wọ́ wọn náà mọ̀ á sírò kí lọ́ọ́ fẹ́ sírò níjọ́ tá a sanwó sùkúù níjọ́ tí wọ́n tún ní kí wọ́n tún gbowó kíní kan wá ẹ̀ kọ́dà oúnjẹ tó ń jẹ lóṣù kọ́dà kó yọ ẹ̀mí wa là ń pààrọ̀ aṣọ bẹ́ẹ̀dì rẹ̀ ṣé gbogbo ẹni náà máa ṣírò nígbà tó ọmụba bá yarí tọ́jú àdá kò tàbí ṣùgbọ́n wípé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé tí wọ́n bá jẹ́ alágbàtọ́ lórí ọmọ wọ́n máa bá wọn sọ owó wọn dáadáa wọ́n sì máa darí owó yìí lọ sí ọ̀nà tí owó òfin ní di pópó ra lọ́wọ́ ó sì ń bẹ nínú wọn àwọn onínà bùtùlù àwọn onínà pa àwọn tó jẹ́ pé tí wọ́n bá ń gbogbo ọ̀nà táwọn tí wọ́n fi rí jẹ nínú owó rẹ̀ níjà àbòsí òun náà ni wọ́n máa sánà lórúkọ pé anumakan kì í nulẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn oúnjàmbá wọ́n á mú owó ọmọ òrukàn àwọn náà máa jẹ́nu ẹ̀ tó bá fi tọrọ tọ́jú rẹ̀ àwọn jẹ́ sísì tó bá fi tọrọ tọ́jú ẹ̀ wọ́n jẹ́ sísì wọ́n sì máa ṣírò pé kọ́bọ̀ mẹ́jọ làwọn ti ná báyìí bẹ́ẹ̀ ni kọ́bọ̀ mẹ́jọ wọn náà ṣùgbọ́n ta ni wọ́n ná lé lórí wọ́n ná mẹ́ta lórí ọmọ tó lówó wọ́n ná márùn lórí ara wọn. wọ́n ní ẹ ṣe bọ́lọ̀ ń sọ pé káwọn ọmọ jẹ owó ọmọ òrukàn àfi lọ́nà tó dáa ọ̀nà tó dáa làwọn gbà jẹ báyìí kìí ṣe ọ̀nà tó dáa nìyẹn o ọ̀nà tó dáa òun náà ní kíkẹ́ ẹ máa bá a ṣòwò pẹ̀lú owó yẹn àbí kẹ́ ẹ bá di owó yẹn mọ́lẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe wípé yóò di àdéwábá fún ọmọ ní nǹkan tó ṣe pé tílẹ̀ bá ti ń sú tílẹ̀ ń má tílẹ̀ bá ń sú tílẹ̀ ń má owó rẹ̀ ó tún máa ga sí iyì rẹ̀ ó máa pọ̀ sí nígbà tó ọmọ bá fi dipò di géńdé à owó èlò lápé bàbá rẹ̀ fi sílẹ̀ èlò lówó ti dà nísìn so irú rẹ̀ lọ́yẹ kẹ́ ẹ bá fowó ṣe kì í ṣe pé kọjá yìí pé ẹ dojú owó kọ pé ẹ fẹ́ bá ra mọ́tò mọ́tò tí wọ́n máa gbé lọ skul ẹ tún fẹ́ bá gba nani nani tí wọ́n máa tọ́jú ẹ ẹ tún fẹ́ gba kúkú tí wọ́n máa dáná oúnjẹ fún ẹ tún fẹ́ gbẹni tí wọ́n máa fọṣọ ẹ fẹ́ gbẹni ẹ fẹ́ gba gádínà tí wọ́n máa sí géètì ẹ tún ẹ nínú owó wo torí ẹ hadith yẹn sọ pé fẹlẹ tẹjẹrì lẹ ẹ mú owó yun tọmọ òrukàn yìí ni ẹ máa fi ṣòwò fọmọ yìí ni o wala yatrukuhu wala yatrukuhu hatta ta'kulahu sadaqa ẹ gbọ́dọ̀ fi owó lẹ̀ kẹ́ ẹ máa múná kẹ́ ẹ máa múná títí tí zakato fi jẹ́wó tán títí tí zakato fi jẹ́wó tán tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé tẹ́ ẹ bá bá mójútó wọ̀nyùn tẹ́ ẹ bá bá mójútó wọ̀nyùn ohun tó dájú òun náà ní pé zakato ọjà ẹ̀wò tán o tí owó bá tó ní sọ́ọ̀bù tó bá tó díwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat tó sì jẹ́ pé ìgbà tí bàbá ọmọ kú ọmọ ò tiẹ̀ tí pọ́dún kan owó tọ́mọ yìí wá jogún ó ń lọ bíi mílíọ̀nù mẹ́wàá mílíọ̀nù mẹ́wàá yìí tí a bá ń yọ ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì owó yìí títí tọ́mọ ó fi pogún ọdún èló lẹ pé ó kù. wọ́n yọ̀dá kan ní one over forty lọ́nà twenty tó bó ti di twenty over forty èlò lọ́lọ́ five million five million lọ ní twenty years gba náà lọ́mọ tó dàgbà tó di géńdé tó tówó ná owó pọ̀ ní àbó dínkù báyìí kódà yóò tún dínkù jù bẹ́ẹ̀ lọ torí pé owó yẹn ò ní máa bẹ ní ten million lọ tá a fi máa wá yọ one rẹ̀ tí ó fi máa jẹ́ iye tó jẹ́ yóò máa dínkù ni yóò máa dínkù ni máa torí di eléyìí zakat lè jẹ owó tán o ẹni tí ó bá ń yọ zakat ó ti gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ngba tí hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé ma naqasa malun min sadaqah zakat ẹ̀ máa ń yọ nínú owó kò ìyẹn ni pé ìwọ tó ń yọ zakat ò ní jókòó tẹtẹrẹ wàá tẹra mẹsẹ nínú pé o tẹra mẹsẹ àlùbáríkà ọmọ pọ̀ tí ọmọ wọnú dúkìá rẹ àmọ́wá tó bá ti sọ̀rọ̀ alẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pàrọ̀sì kì í yàn lọ náà ni bàbá ti yọ zakat ni yàn lọ. zakat yìí jẹ́ kówó dínkù ìyẹn ni pé bọ́ọ̀ máa ti yọ zakat ó tún di sùkùtù rẹ yóò le ẹ̀ tún gbárí mẹsẹ̀ mójútó dáadáa ṣe eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa wúwo ọmọ òrukàn níran kí zakati ó jẹ tán nítorí pé ntí ìtàn tí ó sọ nípa wa ò ní dáa ntí ìtàn tí ó sọ nípa wa kò ní dáa nígbà tí ẹ̀yin bá sánà kí zakati kó jẹ wọ ọmọ òrukàn tán torí pé ọmọ ó béèrè tọmọ ọba béèrè ẹni tí ọba béèrè wà nínú àwọn èèyàn torí ẹ̀ ẹni tó bá jẹ́ alámòjútó lórí owó ọmọ òrukàn kọ́mọ̀sì jẹ́ ẹni tó ṣe wípé yọ kàn fi owó yẹn sílẹ̀ pé mi ò fẹ́ sọnù mi fẹ́ sọnù kó ọmọ pé mọ̀ ń jẹ owó rẹ ibi tó wà náà lówó wà a sì gbọ́dọ̀ máa yọ zakat lórí ẹ̀ nítorí pé nínú òfin ṣẹ̀ríà kò sí pé ọmọdé leléyìí báyìí àgbàlagbà leléyìí báyìí ẹni tó bá ti lówó ní yọ kíni ní yọ zakat lópin ìgbà tó bá ti jẹ́ muslim torí ẹ ẹ máa fi owó ọmọ òrukàn ṣòwò ìyẹn tẹ́yìn náà bá mọ̀ nípa owó owó tó sì ṣe pé kò léwu nínú owó tó ṣe pé kò léwu nínú nítorí pé ń bẹ nínú àwọn owó owó tó ṣe pé léwu nínú bíkọ́ ipò ọlọ́mọ fi owó ọmọ òrukàn bá fi ra kan wá kó kó owó tó léwu nínú ibi ti ń kó bọ̀ wọ́n bá da yín lọ́nà wọ́n gba gbogbo mọ́tò yín tó máa sunkún tó òkè kí nìkan dáwọ́ ọmọ padà ní. owó tó léwu nínú òun kọ́ ni wọ́n máa ń dojú owó ọmọ kan kọ́ ọ owó tó ṣe súnmá bíi èrè lájẹ̀ ń bẹ̀ òun fi owó ọmọ ṣe dùn fa anta muttaham níjọ́ tó bá sọ pé ẹ ọ̀nà tá a gbowó gbà owó tá a láàfo ẹ kíní ṣe ìlójú kó owó ṣe kíní kan mọ́ a lọ́wọ́ wà lọ́rọ̀ ọ̀dùn lẹ́nu rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé owó tí ò léwu iná lèèyàn fi dúkìá ọmọ òrukàn yìí ṣe tó bá rìn lọ́rùn kò bá ti dáa púpọ̀ jù kí wọ́n lo owó ọmọ òrukàn yẹn láti fi bá ara lé tó bá lè ràjúlé kan lọ láti fi bá ara lẹ̀ tó bá lè ra ju ilẹ̀ kan lọ eléyìí torí pé àmọ́ yín pé ilé gbọ́dọ̀ bá tún gorí ọjọ́ tó sùn gorí oṣù bẹ́ẹ̀ ló máa níye lórí sí i bẹ́ẹ̀ náà nílẹ̀ gbọ́dọ̀ bá tún gorí ọjọ́ tó sùn gorí oṣù bẹ́ẹ̀ ló máa ń gbówó lórí sí i yàtọ̀ sí kẹ́lọ́ bá fowó ra mọ́tò mọ́tò kìnnì irọ́ lásán tó bá ra mọ́tò two million lónìí tó bá fẹ́ tà lọ́la tipátipá lè rẹ nira one five nítorí pé ni agolo lásán bánzá tọ́yẹ pé ni wọ́n kọ́kọ́ lọ kówó rà sọ́dọ̀ abẹ́ òkùnkùn dà abẹ́ wọ́n ni wọ́n ni kò mú kàn nínú káwọn ó bù ọ́n lé àbí káwọn ó bù ọ́n mọ́tò èwo ló mú naam ilé muttafaqun alayhi àbí <laughs> àwọn fi qawlan ni sọ̀rọ̀ méjì wà ní àbí muttafaqun alayh tó àdúpẹ́ fọlọ́ torí pé mọ́tò tẹ rí yẹn kòkòrò jowójowó nù kò sí ntọ́kàn àmọ́lé à tó bá rà lónìí tó fẹ́ tuta lónìí náà pẹ̀lú gọ́ọ̀lọ́ èrè ló jẹ tó ẹni tí ò bá ti jẹ́ ká tí ń bá ń bọ́ ọmọ òrukàn mójútówó rẹ̀ ń tọ́ yẹ kọ́kọ́kọ́ ṣe òun náà ni pé kí láà lè fi díwọ́ ọmọ yìí mọ́lẹ̀ tó fi ní di pé zakati jẹ kìí sì ṣe pé ńgbà tá a mówó yẹn tá a fi ra lé à ń dọ́gbọ́n fọ́lọ́ wípé torí ká má bàa yọ zakati nu owó yẹn sẹ́wọ̀n pé lé wọ́n yọ zakati rẹ̀ àdọ́gbọ́n o àdọ́gbọ́n láti sá fún zakati o ṣùgbọ́n táwa ń dá nìsín ọgbọ́n láti má jẹ́ kí owó ọmọ orúkọ ṣe kí ni kó pòórá ẹ gbọ́dọ̀ ní lọ́kàn yín pé à ń dọ́gbọ́n so that àfi ní máa yọ zakat abẹ́dẹ̀n gẹ́gẹ́ bí ẹni tó lówó tiẹ̀ náà ni tó ti ìjọmọ orúkọ tó ti kù wọn fowó rẹ ra léjọ ra wọn ni à ìka burúkú kọ́mọ́bà yọ zaka ni abẹ́ ẹ̀kọ́ ni ìgbà tí wọ́n ń rajọ tó ń rajọ tó àníyàn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé kí ni kí n má bà yọ zaka àwọn owó yìí kí n má bà yọ zaka àwọn abẹ́dẹ̀n kọ́ gbọ́dọ̀ jẹ́ pé àníyàn rẹ̀ nù. wọ́n rà kó lè máa bíwó wáyé pé ó ti ń bí náà wọ́n bá jẹun bẹ́ẹ̀ tó bá kù ká máa ṣe kí ni ká tún máa yọ zaka tù rẹ̀ so irú nǹkan yìí ni wọ́n máa fi sọ owó ọmọ òrukàn ṣùgbọ́n hadith ibo ti ṣe dáa tó ntọ́kàn ní kíkọ́ fẹsẹ̀ rinlẹ̀ subhanallah ṣùgbọ́n àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ kò túmọ̀ sí pẹ́ẹ́rì mi ò sínú ṣẹ̀rí àtọ́tọ́ka sí ntọ́tọ́ka sí torí pé ọlọ́run ti sọ fún anú alukur'an ntọ́jẹ́ má má ọmọ òrukàn àfi lọ́nà tó dáa. ṣe é amọ̀nà tó dáa tó yẹn ò fi jẹyìn oníkútẹ̀ máa ń bá fowó yẹn ṣe business inú èrè tí owó yẹn bá ń bí kò burúkú ẹ máa mówó sẹ́ẹ̀tì yín náà sọ̀rọ̀ túmọ̀ sí pé ọ̀jẹ̀wọ́ ọmọ òrukàn lọ́nà tí nù owó rẹ̀ wọ́n lọ́ máa fi ṣe business owó ń develop nínú tó develop nínú owó ni ti mú owó sẹ́ẹ̀ rẹ̀ eléyìí ń jẹba o lẹ́yìn rẹ̀ ibni abi awfa inú wa mu wa radiyallahu anhu sàbẹ̀ yìí ń fún wa nírò nípa ìṣesí anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìgbà tí wọn bá mú zakati wá fún kẹ́ni tí ó yọ zakati bá mú zakati wá fún anabi sallallahu alayhi wa sallam ó máa sọ pé allahumma salli alayhim allahumma salli alayhim ìwọ ọlọ́run foríjì wọn ìwọ ọlọ́run foríjì wọn báyìí la nàbì sallallahu alaihi wasallam máa ń ṣàdúà fẹ́ni tó bá mú zakat wa muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbé jáde èyí túmọ̀ sí pé lásìkò tẹ́ni tó yọ zakat bá yọ zakat tó bá mú wá fún imam tó bá mú wá fún imam olórí àwọn mùsùlùmí yẹsẹ̀ lè má mọ́sálásí o tó mú wá fún lórí àwọn mùsùlùmí olórí àwọn mùsùlùmí tó bá gba zakat yẹn lọ́wọ́ rẹ̀ à ń fẹ́ pé kó ṣàdúrà fẹ́ni tó yọ zakat yẹn kì í ṣe nítorí pé wọ́n lọ bá fún zakat so ṣùgbọ́n wọ́n lọ gbà tó fi sọwọ́ sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí sẹ́fẹ̀yìn mọ̀ ìpín gbàtà nàbì sallallahu alaihi wasallam tó ń gba zakat lọ́dọ̀ àwọn èèyàn kò gbà fúnra rẹ̀ kò gbà fúnra rẹ̀ àti pé haram tiẹ̀ ní fún nàbì sallallahu alaihi wasallam láti jẹ zakat gẹ́gẹ́ bó ṣe jẹ́ haram lórí àwọn aráalé rẹ̀ pé káwọn náà ṣe kíni wọn jẹ zakat tábà wá pé nígbà tá ànábi ti mọ̀ pé ńlò wọn jẹ ní ṣe ń ṣàdúrà fún wọn a'udhu billah ànábi jẹ zakat so ṣùgbọ́n ìṣe ní ń ṣàdúrà fún wọn láti tẹ̀ láṣẹ ọlọ́run ọba wa torí pé ọlọ́run sọ pé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum máa gbà nínú owó wọn zakat kọ́ ọ máa fi fọ̀ wọ́n má kó o sì máa fi tún wọn ṣe tẹ́ máa mú zakat wá fún ẹ o salli alayhim ṣàdúrà fún wọn kí ló dé inna salataka sakanun lahum tóra dùn àtọ́ máa ń ṣe fún wọn ìbàlẹ̀ ọkàn ni wọ́n jẹ́ fún wọn àdúrà tó o máa ń ṣe fún wọn yóò máa bí kí wọ́n níbalẹ̀ ọkàn ìdínú àdìsí yìí kan náà látọ̀dọ̀ sàábé yìí kan náà ọwọ́ àna ọ̀kan nínú àwọn rìwáyàtì rẹ̀ pẹ́ni tó gbà wá gangan fúnra ara rẹ̀ òun náà sọ bá anabi ṣe ṣàdúrà fún un nígbà tó ń mú zakat wá anabi sọ pé allahumma salli ala ali abi awfa allahumma salli ala ali abi awfa ìwọ ọlọ́run ṣe àforíjìn fún àwọn aráalé baba awufa ẹni tó yọ zakati ó túmọ̀ sí pé a ṣàdúrà fẹ́ni tó yọ zakati a tún ṣàdúrà fún àwọn aráalé rẹ̀ eléyìí ó jẹ́ ìlànà anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tọ́ tílé ìbàjẹ́ báwọn a yìí pé ṣíṣe as anabi sallallahu alayhi wa sallam àtàwọn anabi tó síwájú la máa ń ṣe as-salatu fún tọ níbi báyìí anabi tó ń ṣe àdúà fẹni tó mú zakatu wa fi allahumma salli alayhi báwo wá lélẹ́yìí pẹ̀lú as-salatu tá à ń ṣe fún anabi muhammad sallallahu alayhi wa sallam sálẹ̀ as-salatu fẹ́ lómìnà fi allahumma salli alayhi tá a lè sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm? Allahumma salli alayka ìwọ ìwọ Allahumma salli tá a lè sọ bẹ́ẹ̀ <laughs> so eléyìí rárá o hadithi yìí tọ́ka sí pé a lè sọ bẹ́ẹ̀ láyè tó háyì a lè sọ bẹ́ẹ̀ láyè tó háyì ìyẹn láyè ẹni tó gbé zakat wa ó nìkan ni wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ lómi ókè anabi ti kú sallallahu alayhi wa sallam tí àwa tá a wá sẹ́kù àkúrúntù iná tá a bá gbé zakati kan lọ fún olórí kan nínú àwọn olórí àwọn mùsùlùmí pétọ kó pin fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí tó náà sọ pé allahumma salli alayhi. rárá o wọ́n ní kásádùá fún yẹn pẹ̀lú allahumma salli alayhi wọ́n ní khọ́ọ̀sùn bin nabi sallallahu alayhi wa sallam tànàbì ni yàtọ̀ sẹ́lómi yẹn ni pé àwọn gbọ́dọ̀ ṣàdúrà fẹ́nìkan pé Allahumma salli alayk gbàtà tí mo kí kò sẹ́ni tó tọ́ka wò sàṣàlátù fún àfitá ni àfi anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà tẹ́nìkan bá gbé zakatu wa ńkọ́ sáwọn náà sọ pé Allahumma salli alayk àbá sọ pé kí ni forí jùn ọlọ́run kọ́ ghafarallahu lak wa liwalidayk. ọlọ́wọ́ foríjì ọlọ́wọ́ foríjì bàbá àtìyá rẹ̀ ìyẹn tó máa jẹ́ mùsùlùmí o kọ́ mọ́ lọ sàdúrà sí o so eléyìí jẹ́ bá wọn nítorí wípé wọ́sọ́lẹ̀ àlẹ́yìn tọ́lọ́n wíyàn anábì nìkan lọ́lọ́n bá wíyàn àtọ̀ sáwọn èèyàn mi pèsè ọ̀sọ̀láàtù fẹ́ni tó bá gbé zakatu wa torí ìnà sọ̀láàtàkà sẹ́kẹ̀nù lọ torí àsọ̀láàtù tí wọ́n ṣe fún wọn yóò máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wa kìí ṣe pé inna salatakum sakanun lahum inna salataka sakanun lahum àsọ̀látù tí wọ́n bá ṣe yóò máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wa ó túmọ̀ sí pé min khususiyyati nabi sallallahu alayhi wa alihi wa sallam ad lil mutasaddiqi bis alayhi wa ala alihi nínú ntọ́ jẹ́ ìta ṣe àdáyẹnrí rẹ̀ fanabu muhammed sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àwọn míì nínú ìjọ rẹ̀ náà ní ṣíṣe àdúrà fẹ́ni tó bá gbé zakat wá pẹ̀lú pé allahumma salli alayk. àyàfi tí wọn náà bá lè fi yé wa o tètè wọn náà bá sọ pé allahumma salli alayka fẹ́nìkan yóò jẹ́ sẹ́kànnù lahu anna laka dhalik mo ni wọ́n ti lè rí bẹ́ẹ̀ wù mo rò pé yé wa. ìdínú tó fi jẹ́ pé tànàbìnú kò sí fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ́ eléyìí jọ ọjọ́ sọlẹ́tul jẹnáza sọ̀rọ̀ pé allahumma salli alayhi àdúrà níbí tẹ̀lé sọlẹ́tù ńgbà tí wọ́n sọ pé wa salli alayhim sọlẹ́tù fún wa ẹni pé sàdúrà fún wa. bí a sọ pé as-salatu lédè lárúbáwá ọmọ wa pẹ̀lú tuma àdúà tó tó bá wá wá sí sọlátul janaza èyí tó ń túmọ̀ sí sọlátun shar'iyya sọlátù tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tóun bá ṣe fẹ́ni tó kú nínú ìjọ yìí tó bá ṣe sọlátù janaza sẹ́ni tó kú nínú ìjọ yìí lára àwọn eléyẹn oríire wọn ga púpọ̀ yàtọ̀ sí kí ẹlòmíì kọjá kó ń lọ sí sọ̀láàtì yẹn sí lára orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àmọ́ à ọ yàtọ̀ ẹnìkan kú anabi gbara sàárì rẹ kọjá níjẹ́ olè ẹ̀sìn eléyìí náà rí wọn ni lánàá ni sọ fún mi ni a sì fẹ́ yọ ọ lẹ́nu. anabi bá ní ọba dúró ó ní káwọn sọ̀hábà wọn tó sẹ́yìn o tó bá ṣe sọ̀látùl janaza sára sàárì rẹ̀ ó ṣe sókù lára gbá ara sàárì rẹ̀ ó ní inna hadhihi al-qubura mamlu'atun dhulma innama yunawwiruha Allahu bisalati alaykum gbogbo àwọn sàárì tẹ̀rí ìbáyọ̀ wọ́n kún fún òkùnkùn òkùnkùn bírímù bírímù ní máa bẹnu sàárì kọ̀ọ̀kan sọláàtì tí mo bá ṣe sókù yín lára lọ́lọ́wọ́n bá máa fi tàn sí yàtọ̀ sáwa o innama yunawwiruha Allahu bi salati ṣé wàá wá ní tíyìn pèsè lọ́lọ́run ọba ọmọ fìmálẹ̀ sínú àwọn sàárè yìí látàrí sọ̀láàtù mi tí wọ́n bá ṣe sókùn yìí. so eléyìí náà tún jẹ́ títa ni tànàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí ò túmọ̀ sí pé àwọn oníṣe sọ̀láàtù jànáza sókùlá ṣe sókùlá ṣùgbọ́n tó bá a ṣe mọ́. so eléyìí jẹ́ báyìí wáyé o ọ̀sọ̀láàtù táwọn ṣe fún ànàbẹ̀ sallallahu alayhi wa sallam kí ni túmọ̀ rẹ̀ gan-an rí bóòlù àti túmọ̀ rẹ̀ yorùbá ẹ̀túmọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam a ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́hún ẹ sọ̀rọ̀ kọ́ máa bá irọ́ tílẹ̀ bá dá tẹ́ ẹ̀ máa fọ́n bù naam ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́hún kọ́ máa bá ìtumọ̀ yẹn kò ṣe dédé kò ṣe dédé torí pé ṣé ìkẹ́ àti ọlọ́lọ́run ọba ò tí ì bá ni ẹ bá rò díẹ̀ naam sa ẹnìkan ti gbà yẹn ni pé allahumma salli ala muhammadin wa ìwọ ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́. àti ìgẹ̀ fanabi sallallahu alayhi àlékún àlékún là ń tọrọ fún kìí ṣe pé báwa ṣe àti gẹ̀ fún à ń tọrọ àlékún ni kìí ṣe pé à ń tọrọ fún láti pilẹ̀ sẹ́yìn kó àwọn tí ò gbẹ́sìn yìí táwọn dídìrín bastard àwọn ọmọ sọ pé ìbánabi wọn nu wọn mọ ibi tó wà wọn lè sọ pé àbí òye aha nígbà tí wọn náà mọ nǹkan tú so kí là ń sọ ọlọ́mbà wa ṣe àlékún ìkẹ́ àti ọ̀là fún sàlámù yẹn ọ̀là sọlẹ́ẹ̀tù ìgẹ̀ àbíkẹ́ bá a ṣàlékún ìgẹ̀ àti ọ̀là àbí ìkẹ́ àti ọ̀là fún so kí ló burú tó orí máa ń bẹ pẹ̀lú rẹ tuntun àlékún só burú ni. So, kò burú náà sọ eléyìí ni túmọ̀ rẹ̀ sọ àdúrà táwọn àti sèfà nàbì sallallahu alaihi wasallam kó allahumma salli ala muhammadin wa sallim allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad bá a sàlékún ìgẹ̀ àti ọlá fanabi wa muhammad sallallahu alayhi wa sallam so taba sọ fún wọn náà pé allahumma salli alayk sèntàmínì nù. tọ́lá sọ fún àwa púrúǹtù pé Allahumma salli alayhi sẹ́ńtà amínì náà ni pé ọlọ́run bá aṣàlékún ẹ́ ìkẹ́ àti ọ̀là fún ọ sọ ti rí mo rò pé wa ìdínú tí wọ́n fi ní àgbọ̀dọ̀ sí àṣàlátù yẹn fẹ́ lómi yàtọ̀ sí anabi wa Muhammad sallallahu eléyìí wa ń tọrọ fẹ́ni tó bá gbé wa ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ allahumma salli alayhi tánàbí gan bá sọ fẹ́ni tó gbé zakat wa ìtumọ̀ rẹ̀ nìkéni ọlọ́run foríjì nítorí pé salli alayhi wa salli alayhim yẹn sàdúà fún wa àdúà tánàbí máa ń ṣe fún wa ni pé kọ́lọ́run foríjì wọn ọjà ìbò ti ṣe jẹ́ mbẹ́. lẹ́yìn lẹ́yìn hadisi tí a fẹ́ lónìí hadisi yìí wá látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu anhu ó ní al àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam wọ́n mọ̀ bí anabi léèrè ńjọ́ kan pé kánabi ọgbà fún un kóun ti yọ zakatu owó òun sílẹ̀ láyọ̀ ọlẹ̀ kánabi ọgbà kóun ó yọ zakatu owó òun láyọ̀ ọlẹ ṣáájú kásìkò yíyọ rẹ̀ òtótó ń gbà yọ̀ǹda nù sẹ́mi kí tó bá kó àkókò rẹ̀ lọ́fẹ́ yọ kò ní gbà yọ̀ǹda. àmọ́ ńgbà tó ṣe pọ́ fẹ́ yọ láyọ̀ ọ́lẹ̀ ni ó bùkátà kó gba yọ̀ǹda torí pé àwọn ti mọ̀ pé tó bá jẹ́sìn wọn ìfagbárí lásán ṣe tó bá kó àkókò rẹ̀ ni ò nídìí láti lọ gba yọ̀ǹda kankan ọ̀yọ̀ zakat oṣù kò fún wa ni. ṣùgbọ́n ǹjẹ́ ẹ wá lè gbà fún mi kí n yọ zakat owó mi láyọ̀ ọ́lẹ̀ bì? ẹ rí i pé ìyàtọ̀ wà láàrin àwọn aṣíwájú wa àtàwọn tá a nírọ̀lẹ́ ayé ẹlòmíín ní sìnkú zakati ọdún mẹ́ẹ̀ẹ́dógún bẹ lọ́rùn rẹ̀ tí ọ̀yọ́ torí ahun pé a adúró owó yìí adúró owó yìí ó sì kú bẹ́ẹ̀ ẹnìkan wá ń béèrè pé ṣé mo lè yọ zakati tèmi láyọ̀ ọlẹ̀ ọdún méjì láyọ̀ ọlẹ̀ ẹ̀rí pé èèyàn ga nítorí pé ilé ayé ìyọwọ́ làwọn fi sí àwọn àwa tá a nírọ̀lẹ́ ayé. ńbọlá gbélé ayé sí ó kan àyà wa ni nínú gbáàyà nínú ọkàn ẹni tó bá yẹ pé orí ọwọ́ rẹ̀ ló wà ó máa ń fún wọn láti ná nítorí pé owó kìí mú wọn lẹ́rú ìtòsí lọ́wà àti múná kò ṣòro ṣùgbọ́n ẹni tó kó sínú ọkàn rẹ̀ tó kó rẹ̀ yóò máa ronú nígbàgbà pé ah, bá ní kí n fún owó yìí ṣé nǹkan nítorí pé inú ọkàn rẹ̀ ló wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé ayé yìí ọwọ́ wa ni ẹjọ́ wà o ẹ mẹ́jọ ráyè nínú ọkàn wa o nítorí tó bá ti ráyè nínú ọkàn èèyàn èèyàn máa di abdul dinari wa dirham yóò di ẹrú gold and silver ni wàláhì ẹni rí kọ́ bẹ́ẹ̀ ni kankan ṣe àfi based on money tí wọn àtẹnìkan bá túká wọn ò lè túká torí ọlọ́run based on money wọn àtẹnìkan jọ rìn wọn ò jọ rìn torí ọlọ́run àfi based on money tó àtẹnìkan bá rẹ́rìn wọn ò rẹ́rìn torí ọlọ́run àfi based on money tó bá fàdúró sẹ́nìkan kò sàdédé fàdúró nítorí ọlọ́run àfi nítorí kí ni gringish náà ni. a'udhu billahi minash shaitanir rajim wa ma aktharuhum fid dunya al-yawm àwọn ọlọ́pọ̀ jù láyé nìsín irọ́ lásán wọ́n mọ̀ ṣẹṣẹ bí ẹni ọlọ́run ó lè pe torí ọlọ́run ló ń ṣe wá bá yín torí ọlọ́run ló ń ṣe wá darapọ̀ mọ́ yín torí ọlọ́run kí ni irọ́ lásán owó ní wá tí ọba tí wàá rówó yọba túlẹ̀ táwa ní ń sowó táwa ní Allah irọ́ lásán tí wọ́n afojú sọ́dọ̀ yẹn pọ́dọ̀ rẹ̀ ló ti lọ sóò lówó ìyà tí ó jẹ ọ yóò ju tèkúté sọ́ọ̀sì lọ sẹ́wọ̀n tí wọ́n máa fi sọ pé kùtè sọ́ọ̀sì kìí ṣe kí wọ́n bú sọ́ọ̀sì o torí pé wọ́n gbé sàrà lọ sọ́ọ̀sì àmọ́ wọ́n sọ pé yóò ta alákàjẹ́ kùtè mọ́sálásí lọ torí pé mọ́sálásí máa ń ṣe kí ni <laughs> so nítorí di eléyìí báyìí nígbà tí ó bá wá yí ọba àwọn á rí i pé àwọn wọn bíìsì relationship wọn. pẹ̀lú èèyàn lórí owó wàláhì ìmọ̀ jẹ́ kéèyàn ó láwọn ẹni rí lẹ́gbẹ̀ẹ́ the more tó bá jẹ́ pé relationship rẹ pẹ̀lú àwọn èèyàn is not based on money wàláhì tí láwọn èèyàn rí ní ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni tó yẹ pé wọn ò ní fẹ́ kó bàjẹ́ fún ọ àwọn tí wọn ò ní rí kó ọmọ lọ lọ́nà tí ọ̀dà kan gbẹnu lọ àwọn ni ọ̀pọ̀ láyìíká rẹ̀ but by the time tó bá jẹ́ pé gbogbo relationship àwọn tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ mùnáfìkì ni wọ́n owó náà wọ́n wá ooo oh, àwọn tí jẹ́ bàjẹ́ nù gbogbo ọ̀nà táwọn sáfì tipa gba owó ńkó lọ́wọ́ rẹ̀ wọ́n mú kó lọ́wọ́ rẹ̀ níṣìbí kọ́ sọ pé tọ̀ ọ̀rọ̀ tá à ń sọ lọ ó yẹ kí n tiẹ̀ fún ọ lówó kan ọ̀n kọ́ bá kò ó rí tó ti máa ẹ̀sà èmi ń kọ́ bá pò mọ́ ń wo bówó wà bówó òsì òun ti máa ṣe ẹ̀sà mo ti bẹ́ẹ̀ fẹ́ fún mi ní nǹkan kan ni kí ni mo fẹ́ fún ẹ tó ń torí pé nítorí òfojú sùn aslan kìí ṣe gbogbo nítorí òfojú sùn owó ni ẹ dákùnrú àwọn eléyẹn tó a lè lówó kọ́ yọ zakat kò lè yọ kìí ṣe bá ń wo bí eré o tó bá ní million yọ zakat one million one million eré ni lọ́dọ̀ àwọn kìí ń sì ń fọwọ́ ra wá ń kobo lórí pé ẹ káàbọ̀ ẹ kú òrìn ẹ dé síbi eré ibi tí ẹ tún ti ní jáde bọ́ sọ́wọ́ ẹlòmíì mọ́ láyé so náà ayọ̀ one million tí wọ́n á pé òun yọ zá à so ìdínú jama ẹ dákun ẹ má jẹ́ ká máa béèzì gbèsè ayé tiwa lórí owó owó ọ̀tàn tọba ti wá ti torí owó tọba ti tẹ́ ò lè rí iyì ara rẹ̀ rà padà máa bí láyé ṣe rí nù torí rẹ̀ ẹ jẹ́ ká fi gáàpù sílẹ̀ ká fi àyè sílẹ̀ owó ilé ayé yìí báyìí ẹ má jẹ́ ajẹ́ pé lórí rẹ̀ làwọn sì máa bára wa sí torí pé tí ìwọ bá ti wà bẹ́ẹ̀ tọ́lọ́n bá padà wá rọ̀ ọlọ́rọ̀ lọ́la wàá rí pé ó fowó rẹ̀ ṣe tọ́lọ́ọ̀nù àmọ́ tí yẹn bá ti wà ìgà greediness tó bá ti pọ̀jù fún ẹ rí i pé kò lè fowó ṣe tọ́lọ́ọ̀nù bọ́ bá lówó gan kò lè fi ṣe tọ́lọ́ọ̀nù torí di eléyìí Al-Abbas ó ń fi àpèjúwe tó ga púpọ̀ ó ń fi lélẹ̀ fẹ́ni tó bá ní làákàyè ìwà anabi sallallahu alayhi tó o lè yọ̀ǹda fún mi kí n yọ zakatu mi láyọ̀ọ́lẹ̀ subhanallah sebe yìí mọ̀ yìí pé kákòókò rè ó tó tó kè sọ̀ràn yẹn kákòókò rè ó tó tó kè sọ̀ràn yẹn bóun ló ṣe wá yọ láyọ̀ọ́lẹ̀ iná ló náà ṣe ń béèrè tánàbí bá ti ní kọ́ yọ ọmọ ọ̀pọ̀lọ́ ọgbà tánàbí bá ti ní kọ́ ọmọ yọ ó ti mọ̀ ikú bá kúkú rẹ̀ ọba tó àgbọ̀dọ̀ yọ bàbá sì yọ láyọ̀ ọ́ lẹ́ńkọ́ ajẹ́pẹ́ kò ní í gbà ọ wá fara jọ kínú gbà náà as-salat wal-hajj was-siyam náà ju àwọn arkanu islam mẹ́ta yòókù nù torí bàbá ṣe hajj láṣẹ ilẹ̀ àṣẹ dànù tọba ṣe sọmu Ramadan láṣẹ ilẹ bí oṣù Muharram o ti ṣe láṣẹ ilẹ àṣedànù tọba ṣe ṣe sọláàtù láṣẹ ilẹ pé sọláàtù fẹjìrì mo ti fẹ ṣe ilẹ látàlẹ yìí torí mo fẹ bízí láàárọ̀ ọ̀la àṣedànù. so nítorí di eléyìí ìní bàbá yìí ṣe ń béèrè síbẹ̀ làwọn náà máa béèrè tí nǹkan bá rú wa lójú sáà máa béèrè tí máa pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun lọ́ọ́ ṣe jàre àyẹ̀wò ẹ̀kọ́ ni pé ẹ̀sìn gbogbo èèyàn ni mu'allim sá <laughs> pé gbogbo èèyàn mu'allim ọkọ̀ọ̀kọ̀ ẹ lọ síjàre ẹ lọ yóò sàkàtì ọlọ́ọ̀bá so àwọn àwọn àwọn mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ìdí tá a máa fi béèrè ni ó bi anabi sallallahu alaihi wasallam léèrè farakhasa lahu fi sì ṣe dẹ́kun fún pé bẹ́ẹ̀ ni ó lè yọ láyọ̀ ọ̀lẹ̀ o lè yọ láyọ̀ ọ̀lẹ̀ eléyìí fi hàn wá pọ́tọ́ kẹ́ni tó lówó kó yọ zakat láyọ̀ ọ̀lẹ̀ bíi káyí pé oṣù ṣàbẹ́n iná lóṣù tó yẹ kó yọ zakat ṣàbẹ́n sì jẹ́ oṣù kẹlò oṣù kẹjọ oṣù kẹjọ ló yẹ kó yọ zakat ọwọ́ àti wá yọ zakat rẹ ní oṣù sọ́fàr sọ́fàr jẹ́ oṣù kẹlò oṣù kejì oṣù mélòó ní nkú oṣù mẹ́fà ọyọ́lẹ̀ lóṣù mẹ́fà kò sí wàhálà ọlọ́wọ́ gbà eléyìí jẹ́ ohun tí àwọn ẹni tó pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà táwọn náà fara mọ́ pé kò burú ká yọ zakat láyọ̀ ọ̀lẹ̀ kò burú ká yọ zakat láyọ̀ ọ̀lẹ̀ àwọn kan sọ pé kò tọ́ nítorí wípé tá a bá yọ láyọ̀ tá a bá yọ láyọ̀ ọ̀lẹ̀ láyọ̀ kákòókò rè ó tó tó tàbá sì ṣe ẹ̀sìn kákòókò rẹ̀ tó tó kò ní jẹ́ gbígbà aslu dhalika as-salah gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sọ̀lá àti tàbá ṣe kákòókò rẹ̀ tó tó kò ní gbà wọ́n ní bẹ́ẹ̀ náà lórí a sọ yìí pé eléyìí ò nítumọ̀ kankan ẹ̀ǹkan jẹnu yà lásán ni nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pọ́tọ́ gbogbo èrò orí tí yẹn bá fẹ́ rò ń gbà náà yọjẹ fasidul i'tibar kọ́ lẹ́tọ̀ọ́ ká tiẹ̀ wówó lábá sinmi ó túmọ̀ sí pé o lè yọ zakat rẹ ní àyọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n o ìgbàtẹ́ báyọ̀ zakat láyọ̀ lẹ̀ ẹ̀ wàá kọ́ àkọọ́lẹ̀ torí pé kú ń bẹ ìwọ ti yọ zakat sílẹ̀ lóṣù sọ́fà ọlọ́wọ́ bá wá kádàrà pé kó o kú ní oṣù Ramadan sẹ́wọ̀n pé ṣàbán ń sì ní déètì tó máa yọ zakat tẹ́lẹ̀ o sì ti yọ ọ́ lẹ̀ lóṣù sọ́fà ọ wàá kọ́ àkọọ́lẹ̀ nu dáárì rẹ̀ pé bihamdillahi wa fadlihi mo ti yọ zakati tọdún yìí o láyọ ọlẹ láti oṣù sọfà ọmọ pé ó kù tẹ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí kù náà ọmọ pé òun ọkọ má kọ má da wàhálà alẹ tó bá ha ọwọ akọ báyìí pé ti ràn mí mo ti yọ zakati o láti oṣù kejì o ó tilẹ̀ jẹ́ ọmọ o ṣùgbọ́n lọ́dún yìí mo ti yọ èèyàn ọlọ́run ká dára pé kéèyàn kú Ramadan àwọn ọmọ sì mọ̀ pé ṣàbán lèèyàn máa yọ àwọn á ń wò pé bóyá bàbá wọ́n fẹ́ lọ zakat wọn la lọ́dún yìí di Ramadan ni Ramadan náà ni bàbá sì kú yìí tó nígbà táwọn bá ń túwèé wò táwọn fẹ́ máa ṣírò pé zakat táwọn yọ nu owó rẹ̀ torí pé nínú àwọn ẹ̀tọ́ tá a yọ nínú dúkìá nù náà so wọn á wò pé zakat táwọn yọ nu owó rẹ̀ wọ́n bá rí tọkọ àkọọ́lẹ̀ pò ti yóò di yọ lẹ́ẹ̀mejì tí ó sì ní tuma ó ti ń yọ zakari tó ku kú sálẹ̀ má bá yọ sálẹ̀ má bá yọ lọ́dọọdún ìbéèrè ni naam rárá báwọn naam ó ti ń palẹ̀ yárí sálẹ̀ má bá pa lọ́dọọdún bóò ni òsè bóò ni òsè tọ́ torí ó ti kú ó ti lọ sá owó ti dowó ẹlòmíì ó ti skata. yẹn ni pé owó yìí ń sùjọ tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnìkan ní ìsìn ti wá sí skata ńgbà tó skata èyí tó bọ́ kò tó kò tó yọ zakat kan títà lọ yọ tara rẹ ni àbí ti bàbá rẹ tara rẹ ni bàbá ti lọ tiwọn wọn ti ní ìtúyọ nà ó túmọ̀ sí pé kó o lówó kọ́ lè tún nù o tí èèyàn bá lówó tí ò téèyàn jẹ́ ipé kò hàn lára oúnjẹ tí ń jẹ kpórówó kò hàn lára aṣọ tí ń wọ̀ kpórówó kò hàn lára bàtà kpórówó kò hàn lára alé tí ń gbé kpórówó níbo ni ó ti wá hàn lára fún náà rí talẹ̀ ń kójọ fún gbogbo èèyàn gbogbo èèyàn ló nísìnyí wọn ọlọ́jẹ gbèsè wọn lé ọká tó bá ti wá mọ́sálásí lẹ́kùn tó yẹ kó gbà jáde nù o yọ mọ àwọn ọ̀nà tó fi ra pálá gbàgbẹ́ jáde báwọn tó jọ wọn lé òǹkà ẹ̀rí tó bá kú yọba hàn sí wa kó lówó abẹ́ mọ̀ bẹ́ẹ̀ torí kú máa tú àṣírí ni nàtẹ́ máa ń túlé tẹ́ máa ń túlé tẹ́ máa ń túlé ẹ̀rí lówó abẹ́ ni rí ẹ̀rí tọ́lá sọ tí wọ́n sọ̀rùn gan sówó ni àbí èsòwó fìlà tí ń dé sórí owó ni àbí èso owó bàtà tó ní sówó ni àbí èso owó bẹ́ẹ̀dì rẹ̀ owó ni àbí èso owó gbogbo ẹ̀ látàtà sanwó olówó òun ọ̀fẹ́ tà nígbà tó wà láyé ní fi sọ pé kò sí kíni kò sówó torí ẹ̀ gbogbo èèyàn ló lówó wàláì ìdí inú tó fi jẹ́ kí téèyàn bá kú ẹ rí i pé ẹ rí nǹkan tẹ́ fi sanwó tó jẹ náà ni nítorí pé n tó ní tòun ọ̀fẹ́ náà kò sí tàbí ṣùgbọ́n wípé náà lásọdowó bó ṣe ká fi gbogbo ẹgbà parọ́ tá a fi rówó tá a fi san fáwọn ẹni tó jẹ lówó àṣẹ tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ẹ jẹ́ ká gbìyànjú jàmà ó yẹ pé níta ní kámi rẹ̀ ó hàn lára wa ó wù ọ́ lọ pé tó ń bá ṣèdẹ̀ra fẹ́ kó ń rórí pa rẹ̀ lára rẹ̀ ọlọ́run bá kú sí dáadáa fún aláyàtul qiyamah ọlọ́wọ́n bá kọ́ ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe tiẹ̀ kó fi ìfẹ́ àti máa ṣẹ̀sìn rẹ̀ kó fi sí wa lọ́kàn kó wá fi rọ̀ wá lọ́rùn jù báyìí lọ. subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam.